mo kí gbogbo ẹ̀yin ìyá mi mo kí gbogbo ẹ̀yin bàbá mi uh, tó bá tó àsìkò fún mi láti jáde ṣe program màá ṣe bọ̀ tírú time tí mo wà yìí mi ò lè ṣe program sìn gbogbo yín náà lè mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ gbogbo yín gbogbo wa la mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká wa lọ́wọ́lọ́wọ́ so ọ̀rọ̀ díẹ̀ ni mo kàn fẹ́ sọ kó má dàbẹ́ ni pé ah, ṣùgbọ́n sọ pé àwọn ọlọ́dẹ wà ṣùgbọ́n sọ wípé pé àwọn torí àwọn ẹlòmíín wà wọn ò mọ wọn ò ní àgbékalẹ̀ wọn ò dẹ̀ ní làákàyè wọn ò ní àròjinlẹ̀ bí nǹkan bá sì kọjú sí wọn báyìí bẹ́ẹ̀ làwọn ṣe máa sáré máa sọ̀rọ̀ títí tó fi máa ṣe ọlọ́run so torí àmì òfẹ́ káwọn ènìyàn kọ́ ṣe ọlọ́run ló jẹ́ kí n sáré jáde ní ọ̀sán yìí so iṣẹ́ tí àwọn baba ńlá wa dẹ̀ ti ṣe táwọn ìyá ńlá wa ti ṣe kò ní bàjẹ́ ìtara náà ti ṣe kò ní bàjẹ́ o ọ̀rọ̀ díẹ̀ ni mo kàn fẹ́ sáré sọ láti fi ọkàn ẹ̀yin ènìyàn tẹ́ jẹ́ ọmọ Yorùbá nítòótọ́ láti fi ọkàn yín balẹ̀ mo máa ń sọ àwa kì í ṣe jàgídíjàgan a kì í ṣe olè a kì í ṣe ọmọọ̀ta ṣùgbọ́n paramọ́lẹ̀ wa kọ̀rọ̀ wọ̀ sí gẹ́gẹ́ bí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tó jáde láti ilé ire tó dẹ̀ ní ọdẹ láyìíká tàbí nínú ẹbí tàbí lọ́rẹ̀ẹ́ ní bàbá tàbí ní àbúrò tàbí lẹ́gbọ̀n tá a lè fi ọ̀rọ̀ ara wa lọ wípé a ṣàkíyèsí wípé àwọn kan fẹ́ gba ilẹ̀ ìní wa àwọn kan fẹ́ máa wọlé máa pààyàn máa wọlé máa lọ oko máa bà nǹkan oko jẹ́ kíbi máa pa àwọn èèyàn wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ ìfáwọn tí a ò lè sọ a dẹ̀ fẹ́ sì kí ọ̀rọ̀ agbègbè wa so ìdí táwa fi wà nìyẹn so be whatever we be mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọlọ́run ló ṣèlérí pé òun fẹ́ gba ilẹ̀ yorùbá ọlọ́run ló ń la ilẹ̀ yorùbá kọjá lọ́wọ́ kì í ṣe ènìyàn ó lè lu àwa ènìyàn ó lè lu bàbá Ìgbò ó lè lu màmá Onítìrí ó lè lu anybody ṣùgbọ́n ọlọ́run gangan ló ní ògo kì í ṣe ènìyàn kò ní fi ògo ẹ̀ bá ẹnikẹ́ni ṣeré àwa èèyàn la máa ń time ọlọ́run ò ní time ó lè lóun fẹ́ gba wájú ilé àdẹ̀gbẹ̀yìn kò lè jáde wọn ò kí ń mú sí òdì tó fi ń jẹ́ ọlọ́run nìyẹn ó lu àwọn kan pa láláì yọ kóńdó nǹkan tó fi ń jẹ́ ọlọ́run nìyẹn nígbà tí gbogbo èèyàn rò pé ìṣe ti tán ó kù ìṣẹ́jú díẹ̀ ó kù ọdún díẹ̀ láti di free masha ọlọ́run dẹ̀ ṣe débi wípé <laughs> kí lẹ ń fi ọlọ́run pè bó ṣe yí ẹ̀yin mọ́ lẹ ṣe ń ronú lẹ ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ gbọ́ dáadáa yorùbá ilẹ̀ yorùbá ó máa di òmìnira ọlọ́run ló dé ṣèlérí ẹ̀ a lè sáré tírélà a lè sáré kẹ̀kẹ́ ká lọ o ẹni tó bá ti ń fọ́lù mi láàárín àwọn bàbá tí mo ti lọ ń bá kàkàkiri tó jẹ́ bàbá ọdẹ fúnlẹ̀ yorùbá èmi ò ráyè máa wọ́ mọ̀ọ́ta kiri àbí máa wọ́ ẹni tó máa da gbúrú àbí lọ lu ọlọ́pàá lọ lu sójà lọ lu politician mi ò wá yẹn kiri àwọn àgbàlagbà lèmi wá kiri that's why bó ṣe sáré ọ̀yọ́ ẹ rí i pé ó níbi tí èmi wà pẹ̀lú àwọn àgbààgbà mo gbé jáde bó ṣe sáré kútọ̀ interchange ẹ rí i pé ẹ rí mi bẹ̀ mo rànyàn lọ ni ìdí ni wípé we are only show concern that we care but we are we are seeing that this is not the way to do it and we are planning the way to do it better tá a ran ara ilé lọ́wọ́ tá a ran ara òde tí ò dẹ̀ ní late ó lè léèsì lójú ẹ̀yin kan ṣùgbọ́n kò ní léèsì lójú ọlọ́run àwọn kan pè mí láàárọ̀ yá ah, wọlé ẹ má sọ̀rọ̀ ẹ jẹ́ àwọn tó ń jáde yẹn ẹ kọjá mbọlẹ̀ yín wà ṣẹ́yìn náà ti jáde ṣe bẹ́ẹ̀ gbọ́ program wa láti last week ẹ dẹ̀ gbọ́ tí mo gbé aṣojú àwọn àgbẹ̀kọ̀yà dìde ní tí kì í ṣe ẹni tí ò mọ bàbá Ìgbòho ni o because tá a bá sọ pé ẹ má sọ pé Ìgbòho ẹ má sọ pé kinní kan ọlọ́run ní kẹjẹ́ ká máa sọ ah <laughs> ah ọlọ́run la máa máa sọ ṣùgbọ́n ṣá bó ṣe ń lo màwọn onítìrí ló ń lo Ìgbòho ló ń lo bàbá Akíntóyè ló ń lo oníkálukú ló ń lo èmi ló ń lo ẹ̀yin lóríṣiríṣi ọ̀nà but ẹni tó ti fọwọ́ jóná tíná ti jó torí yín yálà ó mọ̀ ṣe o yálà kò tún mọ̀ ṣe o yálà àwọn kan tún mọ̀ ṣe jù lọ ṣùgbọ́n ṣá òun la rí wáì tó fi jẹ́ òun ni Ọlọ́run jẹ́ kí a rí ìyẹn lè bá ká ti èrò ní area commandant màmú onítìrí màmá mi abiyamọ dáadáa ẹ kúṣẹ́ èmi ò ní bá wọn bú láyé oníkálukú ló ní bó ṣe ń gbọ́rọ̀ tiẹ̀ kalẹ̀ oníkálukú bá dẹ̀ ṣe mọ̀ ọ́ ṣe ló ṣe máa ṣe ṣùgbọ́n ìgbẹ̀yìn láláyò máa ń ta èèyàn kì í wọnú ọjà láì mọ̀ nǹkan tó fẹ́ lọ rà lọ́jà o òwe lọ̀rọ̀ mi òwe lọ̀rọ̀ mi èèyàn kì í wọnú ọjà láì mọ̀ nǹkan tó fẹ́ lọ rà lọ́jà ọlọ́dẹ kì í lọ sóde ọdẹ láì gbébọn ọdẹ dání jagunjagun kì í sáré wọnú ogun <laughs> láì múra ogun because a lè máa rò pé peaceful reclaim peaceful declaration peaceful protest kò sí yẹn mọ́ nínú dáárì àwọn ará bí yìí o wọn ò rí nǹkan kan peaceful mọ́ ẹni tó bá fẹ́ jáde á dúró ṣẹ́ni tó bá yá ọ̀rọ̀ dọ́kúmẹ́ǹtì lóòótọ́ dọ́kúmẹ́ǹtì is the best á jẹ́ kí ènìyàn mọ́ra ìtì ẹ̀ ọwọ́ tún sọ́wọ́ sí i á dẹ̀ fìyàn lọ́kàn balẹ̀ torí ọjọ́ ọ̀la ṣùgbọ́n tó bá yá dọ́kúmẹ́ǹtì ò ní dún ṣẹ́rí bí ọ̀rọ̀ warrior bí ọ̀rọ̀ àwọn tó jẹ́ tàgbẹ̀tọ́ lọ́dẹ nǹkan kan kò bọ́rọ̀ wọn ò ṣe tí ìdùn sìn tẹ́ rò pé bóyá wọn ò sí táwọn kan fi rò pé bóyá kí ló ń ṣẹlẹ̀ àgàgẹ̀yìn tẹ́ fáwọn kan lówó fún security tẹ́ rẹ̀ disappointed tẹ́ rí nǹkan kan tẹ́ dáwó lóríṣiríṣi tẹ́ dá sí òmìnira tẹ́ dá sí one account tẹ́ wà disappointed ṣé wọn kò ní bó ṣe ń ṣe nǹkan wọn bẹ́ẹ̀ mo dẹ̀ ń sọ fún yín pé yorùbá nation yìí póríṣiríṣi ṣùgbọ́n gbogbo wa à ń dorí bìkan náà tá fẹ́ gò sí. àwọn tí bá Gani Adams yorùbá nation yìí náà ni wọn mi ní parọ́ fún yín ọmọ yorùbá làwọn náà. àwọn tó já sọ pé gbogbo wọn pátápátá àwọn èèyàn wà o pé àwọn èèyàn ò sí yẹn ẹ má ṣe ọlọ́run o. ok ibi tèmi wà ń sìn láti last week làwa ti bẹ̀rẹ̀ sí ní plan àwọn míì ti ń plan for years and àsìkò tó ní kálukú bá máa strike ọ̀tọ̀ọ̀tọ̀ kì í dẹ̀ ṣe pé strike láti bá nǹkan jẹ́ but láti pariwo fún ayé wípé ó ti sú wa nílẹ̀ Yorùbá àwọn ìyá wa gan ti sú wọn ó ti sú ọmọdé ó ti sú àgbà ẹ̀yin ìjọba kí lẹ ní ṣe fún wa tóhunkóhun ò dẹ̀ ní ṣẹlẹ̀ so kóhunkóhun má ba ṣẹlẹ̀ kí ibi má ba ṣẹlẹ̀ yẹn gangan tí ẹ̀ ń sọ wípé ẹ̀ ò fẹ́ kẹ́jẹ̀ ṣe yẹn ó gba ó gba processing o ó gba processing ó gba processing àwọn tó bá jáde lénìí àwọn tó bá jáde lénìí ẹ má bú wọn but láti last week làwa ti ń ṣe àdúrà èní ló pé ọjọ́ kẹta àdúrà yìí máa pé ní thirty first lẹ́yìn thirty first mo ṣe program ẹ lọ padà wo program tí mo ṣe lánàá òun ni kẹ́ wò lẹ́yìn thirty first a máa jáde láti ké gbàǹjarè fún gbogbo àgbáyé wípé Yorùbá fẹ́ liberation láì kọlu anybody but ẹni tó bá lóun fẹ́ kọlu irú àwọn tó bá bá wa jáde yẹn irú ẹni bẹ́ẹ̀ òun ló wá nǹkan tó fẹ́ ọlọ́run ló dẹ̀ fẹ́ ṣiṣẹ́ kì í ṣàwa kì í ṣe anybody o kì í ṣe anybody o ta ni ènìyàn níwájú ọlọ́run tiwa ni láti sọ fáwọn ènìyàn yìí pé ẹ̀yin ènìyàn ọ̀nà ìparun rèé o ẹ̀yin olórí wa ọ̀nà ìparun rèé o kádẹ ọ̀nà àlàáfíà rèé o kádẹ kó o ń bẹ̀ kọ́lọ́n dẹ̀ ṣiṣẹ́ ẹ̀ kì í ṣe pé láti lọ máa kọlu anybody o so anybody má múra àti kọlù wa. èmi ò motivate èèyàn for something bad do to work against government or anybody oh, because there are good people in government parastatals nevertheless there are bad people everywhere including the government houses but there are still innocent people that are striving for the justice which I believe I'm part of them and I will never support anything crime so now in tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ any week wípé àwa ń ṣàdúrà lọ́wọ́ fún ilẹ̀ Yorùbá bàbá yẹn náà dẹ̀ sọ ẹ̀yin náà gbọ́ tí bàbá yẹn sọ wípé kì í ṣọ̀rọ̀ ọjọ́ kan kì í ṣọjọ́ méjì làwọn fẹ́ẹ́ fi ṣàdúrà yìí bọ̀ lójijì nírọ̀lẹ́ àná la dédé gbọ́ pé ẹ káwọn èèyàn jáde kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé kó jáde lánàá wọ́n dẹ̀ sọ pé ènìyàn la gbọ́dọ̀ jáde kíní yẹn ba everybody o ó ṣọ́ọ̀kì àwọn tẹnikọ́ jáde uniform wo ló fẹ́ lò code of conduct wo lọ́fẹ́ fi operate báwo ni id card wo lọ́wọ́ wọn tó fún ma dára wọn mọ̀ wípé we are peace protestants we are not we are not we are not evil we are not ọmọọ̀tá so àwọn nǹkan wo ló ti wà ńlẹ̀ tó wà visible not just pé bóyá kákan máa sọ pé ó ti wà ńlẹ̀ ó ti wà ńlẹ̀ tó ti wà visible àwọn point area tẹ́fẹ́ kọ́ wà state by state to to to ask for their right their civic right justly àwọn àwọn àwọn bus stop àwọn àwọn local government àwọn communities wo lẹ ti dúró sí tẹ sọ pé we are Yorùbá so from international uh, body o ló support wa o ẹ gbọ́dọ̀ wo paul wa ń bí o ibi làwọn èèyàn wa máa dúró sí o fún nǹkan báyìí fún nǹkan báyìí o títí tó ti wà nílẹ̀ before now at least àwọn tó wà máa rinrún rìn tó rinrún rìn àwọn bàbá wa bọ́ ti ń jà látàyè ìgbà àwọn àgbẹ̀kọ̀yà tó ṣe ń kọ ìyà wọ́n ní logistics wọ́n ní statistics wọ́n ní intelligence tó máa ti wà ní gbogbo bẹ̀yẹn bí ọ̀sẹ̀ méjì wèrè lẹ́ máa pẹ́ lómi ẹ̀ tiẹ̀ ní rẹ́ lómi tí wọ́n ti ṣe and màmá wa tó wà lórí ọ̀rọ̀ yìí tí gbogbo èèyàn ń pariwo táwọn kan ń yìn táwọn kan ń bù yìí ẹ àtàwọn àti gbowó àti anybody ẹ má jà anybody oníkàlùkù ń try best ẹ ní o ẹ jọ oníkàlùkù ń try best ẹ ní mo fọlọ́run bẹ̀ wá ẹ má jà bú anybody oníkàlùkù ń try best ẹ̀ ní ẹjọ́ ẹjọ́ Ìbà Gani try best wọn ni ẹ wo bá tí wọ́n ti ń pariwo ẹ fi Ìbà Gani sílẹ̀ wọ́n try best tiwọn náà ni ẹni tọ́lọ́ bá kọ́kọ́ ṣàmì sí tiẹ̀ ni Chief Sunday Igboho wọ́n try best tiwọn náà ni we want the same freedom but we tread different paths and we don't want problem but nevertheless if problem want to appear God will know how to terminate the problem. nǹkan tá à ń sọ̀rọ̀ ẹ̀ lórí nìyẹn so kì í ṣe pé bóyá àwọn èèyàn sá o àwọn ọdẹ wà níbi tó wà then àwọn tó bá ń dédé fẹ́ máa sọ̀rọ̀ pé ẹ ẹ ẹ pé kinní kan ẹ lọ bá àwọn tẹ bá fún lówó tẹ fi owó rán níṣẹ́ o mo sì máa padà jáde mo sì máa padà sọ̀rọ̀ so wọn lè ran ẹ kó fáwọn kan láti ṣe àwọn kankan láti ṣe àwọn kankan láti ṣe àwọn kankan láti prepare ara wọn láti ṣe gbogbo e, láti rí gbogbo àwọn security tó yẹ kẹ́ rí láti rí àwọn logistics tó yẹ kẹ́ rí pẹ̀tí fowó ẹ̀ síbi kan i don't know i wouldn't know wọ́n ní kò sówó yẹn ń bẹ̀ but àwa wà naturally gẹ́gẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá pé ogun ò gbúdọ̀ ṣẹlẹ̀ ogun àtẹ̀yìnjà ni o ogun politics ni o ogun anything ni o kò gbúdọ̀ ṣẹlẹ̀ ní security làwa fi tó àwọn àgbààgbà ó dẹ̀ ní ìgbésẹ̀ tó gbélé wa lọ́wọ́ ní bó ṣe ní pé ká ṣe rìn ó yàtọ̀ sí ìtẹ́gbédé lójijì lánàá ìtàwa ò gbọ́ nípa ẹ̀rí but táwa ò gbọ́dọ̀ takò torí abiyamọ nìyá onítìrí even àǹtí mi màwọn kò yẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gan èmi àwọn kan ní mo bá wọn jà mi ò bú wọn o àmì ìjẹ́ bú wọn mi ìjẹ́ sọ̀rọ̀ sí wọn ẹ̀ńtọ́lọ́hún yàn ẹ̀ńtọ́lọ́hún fẹ́ ni àwọn tó bá dẹ̀ mọ̀ káwọn lè máa bèbú it's not part of me it's not part of me so màá tún sì padà jáde lónìí torí mò ń gbọ́ àwọn rìpọ́ọ̀tì kankan mo dẹ̀ mọ́nítọ̀ àwọn kankan torí we want peace in Yoruba land we don't want war we cannot we we we we we we we, we cannot let our names be rubbish or our image be bastardized we will maintain peace and God that, that it out peace in harmony and in excellency We work it out for us very soon tí gbogbo ojú máa rí tẹ́rù máa bá ìwọ tó ti ń ronú gan ìwọ tí inú ẹ ti bàjẹ́ gan táyà ẹ já pé ẹ́. Eh? ṣé pé yorùbá tún sì ní nǹkan báyìí ṣé pé nǹkan báyìí wà nílẹ̀ yorùbá lágbóró lọ́hùn tí gbogbo wa máa rẹ́rìn ìgbà díẹ̀ ló kù ewé dọgbọ́n dẹ̀ lóhun ní ọ̀rọ̀ táwọn fẹ́ bá yín sọ but kò ní jẹ́ nínú segment afẹ́kọ́kọ́ lọ ṣe nǹkan kan náà so ẹ má believe pé bóyá àwọn èèyàn ti lose guard àwọn èèyàn lose guard o àwọn èèyàn lose guard o <laughs> ẹ má búgbò o ẹ má bu anybody o àwọn èèyàn lose guard o ẹ ṣá wà ẹ ṣá ẹ ṣá ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé ìyanu á ṣẹlẹ̀ tí ò bá tiẹ̀ wá sí torí kankan torí àwa tá à ń gbàdúrà lọ́sùn àti lóru yàtọ̀ sáwọn màmá tí ò mọ̀rọ̀ sọ kì í ṣe bíi ti màmá ní tìrìmù pọ́ùn mò ń sọ o àwọn tó kúnnu gúrùpù lóríṣiríṣi ni mò ń sọ o àtàwọn bàbá tó jẹ́ pé wọ́n pè wọ́n ní àgbà ṣùgbọ́n wọn ò lè wọn ò lè ṣe bí àgbà mọ́ tá à dẹ̀ gbọ́dọ̀ tá à gbọ́dọ̀ dárúkọ ẹ jọ ẹ má jẹ́ káwọ́ tiwọn o ẹ jẹ́ ká wa ibi táwa bá ń lọ ni kẹ́ jẹ́ ká dorí kọ àwọn àgbà gidi sì wà o àwọn abiyamọ gidi sì wà o bọ̀tí wọ́n tó fẹ́ máa challenge èèyàn wàá jẹ́ ká mọ iye àáfẹ́ mọ iye ọmọdé tó ti réèzì rí àbí tó ti ràn lọ́wọ́ rí àbí tó ti ra uniform sí lọ́rùn rí àbí tó ti rán lọ sí training school rí. so ẹ kóníkàlùkù mọrú ọ̀rọ̀ tó máa sọ o a ò ní ṣìṣe o lágbọ́rọ̀ ọlọ́run kò ní bá wa ń sàárè òmìnira yìí á bá wa láàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀dẹ̀ pẹ̀lú olóṣèlú pọ́lọ́ta yẹn gbogbo náà ẹ rí i pé láìpẹ́ láì jìnà wọ́n á rí i pé kan ṣo ni wá nílẹ̀ yorùbá àwọn olọ́ta kẹ́nikẹ́ni má rí wa bí ọ̀tá ẹni bá rí wa bí ọ̀tá ọlọ́run wa bínú sí ẹ ṣé we be back again very soon.